أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أدانا العادة وما كنا لنعتدي لولا أن هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé pẹ̀lú àánú rẹ̀ náà ni adúpẹ́ bẹ láàyè títí di àsìkò yìí àwa bí ọlọ́run ìdí tó jí wa sáyé ó jọ ó jẹ́ kó já sí oríire àdúgbò náà fẹ́ nìkọ̀ọ̀kan wa ìbànújẹ́ abẹ́ ọlọ́run ọlọ́run ọdún ọ̀tọ̀ sí wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì wá ó yẹ kí a tún máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba àlá nìkan àtúnjẹ́rìí wípé anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àgbẹ́ọlá rẹ̀ ó máa bá anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn títí yóò fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkúwátàlì ìmọ̀ èyí nínú àdún ní ọjọ́ kejì Ramadan lọ́dún 1446 ìjìrá tí ń ṣe déédé ọjọ́ kejì oṣù kẹta March 2025 abẹ́ ọlọ́run ọba wa tó kádàrá kí Ramadan sọ bí ìbẹ̀rẹ̀ lójú ẹ̀mí wa òpin rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọlọ̀kọjọ bá wà láyé àti láàyè. ìkọ́tàlì máa ń àkọlé tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni alkọ́tìlù mafùhùmùhù wà ókùmùhù wà mọ̀dọ́rùhù ìpànìyàn kí ni ìtumọ̀ rẹ̀ àbí àgbọ́yé rẹ̀ nílànà Islam kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ni kí làwọn aburú tí pípànìyàn tó lè bí sí àwùjọ wa tí a bá wo ìní rẹ̀ wípé sí ni nìkan pàápàá jùlọ lásìkò tá yìí incessant killing is becoming rampant káwọn pààyàn nípa ìfọ̀nàkànṣu ó ti wọ́pọ̀ jù lásìkò yìí ìmọ̀ pé àǹkàtà àti mọ̀ pé wọ́pọ̀ òun ni social media tí wọ́n mọ̀ ní wọ́n wá lágbájá wọ́n wá lákàtúgbè àbáwọn tá wọ́n tún social media yẹn ń tú wọn síta gan-an tí ó wáyé pé social media ni àní gbọ́ àìmọye ìṣẹ̀lẹ̀ míì mọ́ yóò ti parẹ́ láàrin àwọn tí wọ́n ń ṣe investigation àbáwọn agbódegba àwọn apààyàn àbí ọlọ́run wọ́n sì wá lápààyàn o torí tó bá ya apààyàn ó kábàámọ̀ láyé kó tó wá di ọjọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà títa yóò bá dẹ́rù bà ẹ́ àwọn ayé àbá padà kà tó bá ti kó nígbàgbọ́ òdodo bá ní ọ ó mọ̀ wípé ọ̀ràn tó tóbi ní eléyìí jẹ́ wọ́n ní alikọ́tùlù rúgẹ́tẹ̀n ìdáàkú aró tó bá sọ wípé alikọ́tùlù lédè ìyẹn ni pé